بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه ومن والاه السلام عليكم ورحمة الله وبركاته سميت أزواج منحة العراق جت جمال الدين آه، أبي محمد القاسم بن علي الحريري البصري رحمه الله àṣìǹtà síwájú nípa ìmọ̀padà wà lákàbà o ibi tá a bọ́rọ̀ dé òun ni bí làbárì sí lè ṣe kíni o ó sì lè wà níwájú ká má gbàgbé nínú àwọn nǹkan tá a ti mẹ́nu bà fún alábílẹ̀ yẹn àwọn ni àwọn àyínà mọ̀tá káyífà iwájú ni wọ́n máa ń wà láyé wọn wọ́n kò dá máa wà lẹ́yìn nínú àwọn nǹkan tá a ti mẹ́nu bà òun ni bóò ni làbárì sí máa jẹ́ ṣubú jùmùlà tí àwọn ẹtí díẹ̀ díẹ̀ ṣubú jùmùlà àwọn lè yí pé èèyàn rí báwùkù jàmá nígbà bí mo kà ilẹ̀ gan ni a sùn ní àná ilẹ̀ la sùn lánàá. ilẹ̀ la sùn lánàá. nítẹ̀síwájú lábẹ́ ẹ̀rí tá à ń bá lọ المؤلف فإن تقل أين الأمير جالس وفيفنا إدار بشير ما إسن وإن تكن عين الأمير الجالس وفيفنا إدار بشير ما إسن وإن تكن عين الأمير الجالس وفيفنا إدار بشير ما إسن من وإن تكن هو بقى صجاد في عين الأمير الجالس بولا لا سوا èyí tó jókòó àá àyìnà àlẹ àmì ìrò ńbọ ni aláṣẹ wa nájà gbàgbé ká sọ pé àyìnà yẹn kábàárò ní tọwọ àmọkọ dàmà bẹ́ẹ̀ kọ́ tọ àlẹ àmì ìrò yẹn ń jẹ ẹhẹn tó bẹsí léyìí tó a fẹ́ yíwọ ní sẹyìn ìdí fẹ́ yàtọ̀ sí wọn tó ń bá bọ̀ tẹ́lẹ̀. Yeah. Hmm àbíṣẹ́ yàtọ̀ sí ohun tá à ń bá wọ̀ kalẹ̀. عليكم السلام ورحمة الله وبركاته ẹ̀rí ohun tó súnmọ́ kí èèyàn jẹ́ òun ni ká tún gbà pé àmírù jẹ́ àlésùn ṣé ẹ ti gbà mí àmírù jẹ́ mọ̀kàdà jẹ́ àlésùn múkàdá àti làbárì yẹn wá jẹ́ sábàbò fún a jẹ́ múkàdá fún àyìnà bẹ́ẹ̀ ni ìpínlẹ̀ta wà jùmùlà tó fún àwọn èèyàn wà jùmùlà tó nínú àlùmọ̀kàdá wà lùkàbáwò fi màhálì rọ́fọ̀yìn àlùmọ̀kàdá àlùmọ̀ àkàwò. Múkàdá tuntun àti làbárì tuntun yẹn wọ́n tún wáá ṣe ìwà láàyè rọ́ọ̀fù ọmọ ìbàdàn tàgbé sẹ́yìn abẹ́ẹ̀ ti gẹ̀ẹ́sì àyínà ń bo lọ́wà àmì èròjà àlùsọ aláṣẹ àmì tó jókòó yẹn mo ló ń tọ̀ ń wà oní um, ah, bákan náà olùkejì rẹ̀ ọwọ́ afẹ́ yanjú ẹ̀fọ́ ẹgbọ́ nípa ìrọ́bẹ̀ ọ̀fíìsì náà ìdàrí ní ìtàlẹ́ ìnáwó ní wájúlé ọdíyẹ àwọn ń pè ń fìnà ẹ̀wọ̀ wájúlé bíṣọ́rún ma ìsùn bíṣọ́rún yẹn ìyẹn káàkiri báyìí àdìrẹ́ ẹ̀. bíṣírù oúnjẹ káàkiri. oúnjẹ káàkiri. nígbà míì kàdàrí ọ fẹ́ sàlàyé pé ọ̀jálè sùn wà má èsùn ọ̀dẹ̀rú fi á ọ̀kadì òjì zanasibu ọ̀rọ̀ fún ọ̀rùn فجالسوه ومعيشه قد رفع وقد أجي صرفه والنسب فجالسوه ومعيشه قد رفع وقد أجي صرفه والنسب معه. أنا فجالس أنا سأري جالسون. أعتقد أين الأمير جالسون ọbẹ̀ ẹjọ́ yọ akójú méjì láti ọ̀má èso ẹni tí ń yan káàkiri lọ́dúnrúfẹ́ à àwọn onínẹ́wò máa ń fọ́nrọ́ fún lórí pé làbárì mi lọ́jẹ́ fún àmírù yẹn ẹ́tíkẹ́ẹ̀tì mi ò kújú méjì lẹ́fìn yẹn jú ẹ̀ bàbá ni ainel àmírù jà lè sọ́n ajá ti kọ́ gbà pé àmírù tún jẹ́ mú padà tuntun ẹ́tíkẹ́ẹ̀tì jáàlì súnfẹ̀ tó jọmọ́ làbárì ni síbi dáadáa wípé jumla mọ̀bùdá àti làbárì yẹn wọ́n wà láyé ọ̀rọ̀ fún fún mọ̀bùdá máa àkà ìdí ń bá yanjú rẹ̀ ayé náà kílẹ̀ pé ismu kìíní ọ ismu istifham wa alaikum assalam tẹ́ ẹ ti gbọ́ mo ṣe wí pé ayé náà yẹn ẹ káàdì mọ̀ bá ṣe sọ̀rọ̀ wẹ́ẹ́ pẹ̀lú ismu istifham mọ̀bùnú yìí o aina níbo àrẹ́kọ̀ ismus ti fáàmù kíni o ìgbàmọ́ nàbí tá a máa fi mọ ìgbà àbáyé ayé lil makan مبني على الفتح في محل نصب نان هي واقع كنو خبر مقدم هذا مبني على الفتح في محل رفع فاسسي تلنا نيلانا ها ايوا تزي سو على امير هون جاء مبتدا وقت مبه علي سو جاء كني خبر مبتدا ام يي بعرف كني توالي جملة يعني ريمه هذا على الجملة من المبتدا كده تدري وين الجملة هنا لمبتدا نعم so والجملة هنا لمبتدا والخبر في محل رفع مبتدا مؤخر تذكرت عين الأمير jálùsùn lọ́fùn tó gbà ń bẹ̀ ni ọjọ́ làbárí ní jálùsùn. kàdálíkà má èso òun náà jẹ́ làbárí nígbà pé wọ́n tẹ̀lé àti làbárí yẹn padà jẹ́ ọ̀pọ̀lọ̀ àwọn aláyọ̀rọ̀ fún ọmọ pátá máa kà ó. ìyàn fún bàtà ti wé ayé náà tàbí pé ní sábàrú mọ̀kọ́dá mọ̀ ohun táwọn retí ni mọ̀kọ́dá ó máa kà ó gbogbo àlẹ́ amírù ìjàlè sùn ẹ wá wà nípò kiri ọ nípò mo padà mo àkà ọ ó ní fàjà àlè sùn ó jókòó ká sọ pé àlẹ́ amírù jókòó ni ọmọ ìsùn àlẹ́ amírù yẹn tá a wí yẹn abẹ bíṣirù yẹn tá wí yẹn ó dúró fìyà wọn lè fúnra fún ẹ ń gbọ́ mi wọn lè fúnra fún ọ̀kọ́dé òjìza nẹ́sùbù àwọn ọ̀fẹ́ sì sí lẹ́tọ̀ọ́ kalẹ̀ fún nẹ́sùbù ọ̀rọ̀fọ̀ ọ̀nà àti rọ́fùn lẹ́ẹ̀kan náà kò fẹ́ ìtò lè gbà tùmọ̀ lọ bù wọn ní papọ̀ mọ́. Bàbá ní Ainel Amiru Jàlífà ẹni gbọ́n tàbí ti wí bẹ́ẹ̀ Jàlífà yẹn hàlù. Kí ni mo sì pè lákọ̀ọ́kọ́? Kí ni dábò àbí? Wàlẹ̀ àmì ẹ̀ bẹ́ẹ̀ kejì tí mo pè ní ìjà ilé sàn ń jẹ́ kí ni hàl ẹ̀yin náà sì mọ hàlù nẹ́sùlá náà ní gbangba ẹ̀rọ ẹ̀kọ́ náà mọ̀ sùgbọ́tì àsùnmá àyínà yẹn ẹ̀ pè ní sábàrò mọ̀fàdàmọ̀ àlẹ́ àmírù ọjọ́ mọ̀fàdà mọ̀ọ́kàrò ìjà ilé sàn ọjọ́ hàl mọ̀nsúbù àlá ànáhù hàl ẹ̀dígẹ́dì rẹ̀ hàn kàdálíkà fìdárì bíṣọ́n máa ìsà tó di rẹ̀ ni hálù náà ni máa ìsà máa jẹ́ mẹ́rin tọ́ irú àwọn èyí tó wá lè yíwọ́ bẹ́ẹ̀ náà tó la tó fẹ́ mú wáyé ìfẹ́ bá fún ìpìlẹ̀ wọn ṣùgbọ́n wọn lè gba nẹ́sùpà máa bò ṣìṣẹ́gá lè lè fẹ́ ilé anìlmọ̀fọ̀ọ́rọ́lì bìdọ́mìrì ẹnu ọ̀nà tó ṣe wípé fún ìlú yóò bí sí bẹ́ẹ̀ nígbà mi kúrò níbi mọ̀fọ́nlù pẹ̀lú arákùnrin orúkọ rẹ̀ ẹnu ọ̀nà tí ń sọ nípa bíbí sí àìrójú àìráyè fíìnì anil mọ̀fọ́nlù kúrò níbi mọ̀fọ́nlù pẹ̀lú ìdọ̀míru rẹ̀ wọ́n ṣèrọ́gbọ̀ àwọn ẹnìlàmírù jálè sùlọ́ún وهكذا إن قلت زيد لمته وخالد ضربته وعظمته وهكذا إن قلت زيد لمته وخالد ضربته وعظمته وهكذا إن قلت زيد لمته وخالد ضربته ودمته wọ́n ní وهكذا bọ́rọ̀ sí rí nìyẹn kí ni ìtumọ̀ وهكذا ìtumọ̀ ní pé يجوز الرفع والنصب ẹ̀rín gbàgbọ́ o lè fún rọ́fù o lè fún násùbù méjèèjì ló lè fún. وهكذا بọ́rọ̀ sí rí nìyẹn ayé yẹjúzù rọ́fọ̀ọ́n ó lè kọ́ àkọlé yẹn yẹjúzù rọ́fọ̀ọ́n wọ́n násùbù ọ̀làkọlé níbi kíni ọ níbi irú gbólóhùn zaidun lomutohu ó lè wí bẹ́ẹ̀ alikomo sara one. Báyìí pé yẹjúzù rọ́fọ̀ọ́n wọ́n násùbù pé mísìlì ọkàn máa méjì one zaidon ló mú tòhó zaidon ló mú tòhó zaidu mo bu. zaidu yẹn ọjọ́ mú tàdá àbẹ́yìn ọ̀gbà bẹ́ẹ̀ ẹ̀ gbà kọjá mú tàdá kìí ṣe mú tàdá rẹ̀ záyédún ló mọ́tò kí ni záyédún yẹn jẹ́ ẹ̀dáhùn ọ̀kadà mọ̀fọ́ wà lámọ́tò ọ̀fọ̀rìnhì àdùnmọ̀ ló mú ńkọ́ ní ìlú máa bẹ̀ ẹ̀dáhùn ní ìlú máa bẹ̀ ìbùnú yà lákínní aláṣọkàn ní ti sálẹ̀ èhé ẹ máa dáhùn ẹ máa fún orí àsìkò kíkọ̀ nǹkan ọ̀tọ̀ àsìkò ọ̀rọ̀ ọ̀tọ̀ ah, ọ̀yá ló ń ní مبنية على سكون لاتصاله بضمير رافع ضمير متصل ẹ tún wí ẹ máa ti ṣe rọ́ọ̀bù yìí bí ẹ̀mẹrin ọ̀yà ló mú. مبنية على سكون بانتصال المضاف المتحرك تو ọ̀yà àtàǹkọ́ ضمير متصل مبني على ضمير ẹrù sùkún ní tọ̀dọ̀ tí yín tún gbá mabniyo ala dhammi fi mahalli kíni ọ rafi alfa'il fi mahalli rafi alfa'il hu yẹn wà ńkọ́ alha hmm, hmm. kí ló wọn jẹ mo bu mo bu kí ló jẹ yẹn wọn lò ń bí mabniyo ala kíni ọ ala dhammi fi mahalli nasbi àtàyè nasbi àlọ́ àbẹ ẹ wàá tó wá wíwò náà pé wàá lè jóòmù láti tá ah, a máa ń wí yẹn nínú ẹ lè fẹ̀yìn lè ìdúkọ yín nírú rẹ̀ lánàá wà ní jọmùlá tó gbogbo olómùtò hu yẹn wà ní jọmùlá tó nínú ẹ lè fẹ̀yìn lè ìgbàsí nǹkan ní òní kókó wà ní jọmùlá tó nínú ẹ lè lè wà lè fà lè àwí náà. والمفعول به في محل رفع خبر المبتدا حويوه لنا زيد لمته زيد يجا مبتدا لمته يجا كنا جملة فعلية كبيرة àwọn ló wá jẹ́ khabar gẹ́gẹ́ bá a sọ fún wa lánàá pé làbárì lè jẹ́ mufrad ó lè jẹ́ jumla ó lè jẹ́ síbù jumla hmm. nípa wá jẹ́ jumla ní jumla tó ń fẹ́ ilé ìyá rọ́fùn tó bá yà àlàyé rẹ̀ nìyí wà khalidan dọ̀rọ̀bùtò hó owó ọgbẹ́mùtò hó zaidu mo bu ni tó kọ́kọ́ khalidu tiẹ̀ dọ̀rọ́bùtù mo lù ú wọ́n bí mùtù mo ṣàbùsí fún. bákan náà lẹ́yìn tí ọ̀rọ̀ mọ̀ káàlìdù jẹ́ mọ̀ tààrà bẹ́ẹ̀ kọ́ dọ̀rọ́bù lẹ́pẹ̀ ń fi lọ́mọdúnlẹ̀ kan abátúnú ẹyẹ ẹ̀tún ní dámi ló ń ká ẹjẹ́ dọ̀mí o ti ṣe fáyìl àbí hóyàn ọjọ́ máa fọ́n lòbí òun náà wà lè jẹ́ mi látó mi náà lè fáyìlì wọ́n wọ́n sì ń wò rẹ̀ àlè jẹ́ mi látó mi náà lè fáyìlì. الفاعل والمفعول به في محل رفع خبر مبتدع عظمته كمان واو يعطف له واو العطف عظمته كذا شرابه اها ترابطه لا شرابه هنا فالرافع فيه جائز والنصب كلاهما دلت عليه الكتب فالرفع فيه جائز والنسب كلاهما دلت عليه الكتب الرفع فيه جائز والنسب كلاهما دلت عليه الكتب قل فالرفع فيه جملة زيد لمسه ká fún zaidu yẹn ní rọ́fọ̀ já ìzùn tọ́lẹ̀tọ̀ wọ́n násìbú ká tún wá fún násìbà òun náà tún lẹ̀tọ̀ nísàlàyé di násìbà yẹn fún yẹn òun gẹ́gẹ́ lákàtí fẹ́ kọ́ onízaidu olómùtù ò ní wàhálà kẹkẹ náà fún zaidu mọ̀ padà gbogbo olómùtù ayé làbárè lọ́wọ́ zaidu ní kílọ̀sẹ̀lẹ̀ sí olómùtù mọ̀bù bẹ́ẹ̀ bẹ́ẹ̀ làbárè ni ẹ̀jẹ̀ léyìí ó ní wọn násìbò násìbà tún lẹ́tọ̀ọ́ níbi ká zaido ni àtẹ́sọ̀ yìí pé zaidanna ló mú tòfò khalidanna lọ́rọ́ mú tòfò àwa wí bẹ́ẹ̀ kí lọ ṣẹlẹ̀ fún ọ ṣẹlẹ̀ tí kíkọ fẹ́ pè ní kẹsì ní mọ̀fọ́ ọ̀hún ló ń mọ̀kọ́ dàmú. مفعول مقدم مفعول مقدم ايوه تقول لفعل مدمر لفعل يدمر ابي مدمر مفعول تعبير wájú يوم ó bẹ́ẹ̀ zaidan lomutohu zaidan lomutohu ọ wá pé zaidan ní maf'ulun muqaddamu ìrọ́bù rẹ̀ ló ń sìn yẹn o lè fẹ́ àìlè ń mọ̀tìmárì fún ìlú tá a fi pamọ́. bí ṣe ń sọ̀rọ̀ ọ̀gbìn yẹn ní tẹ́ máa bá ń kọ́ bẹ́ẹ̀ o. يكون مفعولا مقدم لفعل مضمر مفعول تاتي واجو fún fìlì ẹ̀yin ò tẹ rí kẹkẹ kan ẹsẹ wò mí náà ni ẹ ń لا إله إلا الله لفعل مضمر mọ̀fọ́ọ́lù mọ̀kọ́dámú ọmọ yìí náà ti máa ń kàn kan ń ronú ni wọn náà rí nǹkan kẹkọọ lónìí ni èsì àìlè ń mọ̀dìmárì yòfàṣírùhù yòfàṣírùhù yòfàṣírùhù má bàdáhù òun tó wà lẹ́yìn rẹ̀ ló túmọ̀ fún ilé tí a tí ò sí mẹ́ ká sara yù yù yù yù yù ká yóò fà sírò hó yù yádùmọ̀ yù máa bà á dáhùn. ọ̀rẹ́ kan tó máa ń pè nìyẹn. tó láàrin ẹsẹ̀ rí nìyẹn. ó ní pẹ̀lẹ́ ọmọ yẹn pé tọba ní záídánná ló mú tòhó záídán yẹn mo ló ní kí ni mọ̀fọ̀ọ́dọ́nà mọ̀fọ̀dámọ́n lè fẹ́ ìlẹ́nà mọ̀dẹ̀márì yóò fà sí òwò mọ́ bàdá ó ní ìtumọ̀ mọ̀ fún lò tá a tì iwájú fún fíìn lè ta fi pamọ́ orí kò sí fíìn lè nu rẹ̀ bẹ́ẹ̀ ọmọ yóò fà sí òwò mọ́ bàdá ni mo tó túmọ̀ rẹ̀ ni mo ti ń bẹ lẹ́yìn rẹ̀ ní ọ̀pá sọ pé sáyidá ńná ló mú tòhù ó fi hàn yí pé ohun tó wà níwájú rẹ̀ náà ni ló mú tò sáyidá ńná ló mú tòhù ẹ̀yà gbé sínú bákẹ́tì rẹ̀. lómùtò zàyídá ń lómùtò hù bí ikọ̀ àkádà rẹ̀ lọ́jọ́ mo bú záyédù mo bú ẹ̀gbọ́n àti máa ń bú yẹn wá mo bú záyédù à ẹ̀wọ̀ mo bú ẹlòmíín lè ní òun tó lóun ọ̀fẹ́ òun kọ́ Mm-hmm. ọ lómùtù zaida mẹ́fì lómùtù wo àbá ọmọ pé nígbà tó wí orúkọ ló já sí fún tawílẹ̀ kan lómùtù zaida ń lómùtù hù mo bú zaidu mo bú àkídì ni mo bú zaidu lómùtù ah mo bú gan wọ́n wá yọ lómùtù yẹn kó ń bẹ́ wọ́n fi hàn pé gbogbo tó bá ti rí tó bá rí ká lè dá ń dọ̀rọ̀ bùtù hù kí ni wọ́n ṣáájú rẹ̀ dọ̀rọ̀ bùtù ká lè dá ń dọ̀rọ̀ bùtù ẹ̀dígẹ́dì bẹ́ẹ̀ ìwọ̀n tẹ́ kọ́ yẹn ni wọ́n ń pè ní àlèṣègáàl àlèṣègáàl odidi báàbù ní ńlá ni nàdá ń sè náwó masters wá wà nù gàtọ́ jáde. باب الفاعل ممكن كنا كان الفاعل هون دي subject دي subject وكل ما جاء من الأسماء فقط الفاعل أبقى وكل ما جاء من الأسماء عقب فعل سالم البناء ما جاء من الأسماء عقيبة وكل ما جاء من الأسماء عقيبة فعل سالم البناء طبعا فمين ألف ولا تنسى وكل ما جاء لي جاء لي وكل ما جاء من الأسماء gbogbo ohun yòówù tó bá wá nínú àwọn orúkọ àkíbà fíìlì níparí ọ̀rọ̀ ìṣe sáàlì mílíbà náà í èyí tó ṣe kó lálàáfíà ọlà níbi mímá rẹ̀ gbogbo fíìlì ó fi hàn yí pé àkọ́kọ́ ohun tí ó ṣẹlẹ̀ fún fíìlì ìṣòro tó lọ awọ́lì ọ̀pọ̀ nàmbà wán àbí fáìlì bá ti wù. alfa'il àpọ̀jọ̀mọ̀ a ní anyẹ̀kú nẹ́sìmán wahid ọkọ̀ sọ pé anyẹ̀kú nẹ́sìmán ó أن يتقدمه فعل أن يتقدمه فعل اسم لساجر أجا مفعل لأن قاني ري باتري أن يكون مرفوعا صوت مع البعرفة لكن تو في كاكو ليه bí ẹgbẹ́ ní kí n fi kún àníyẹ́bù kọ́ ẹ̀kọ́ plus àníyẹ́bù kọ́ mọ̀fúrádà ó sì gbọ́dọ̀ máa jẹ́ mọ̀fúrádà láyé rẹ̀. Ah! gbọ́ gbọ́ ọmọ mi níṣòro níṣòro àníyẹ́bù kọ́ fún ìlú ẹ̀ fi sáà rẹ̀ mọ̀fúrádà. ọjọ́ mẹ́rin ni ẹ gbọ́dọ̀ pé wọ́n ha sórí bẹ́ẹ̀ o kí ni wọ́n pa aláàkọ́ á ní lè gbọ́dọ̀ kọ́ nǹkan fáyìn ẹ̀tàkọ̀dámọ̀ òun fẹ́yìn ló fẹ́yìn gbọ́dọ̀ tọ́jú rẹ̀ náà máa fa ọgbọ́dọ̀ gbà wọ́n àmì lò ó mú fúlàdà lè sì gbọ́dọ̀ ọ̀kúlù mẹ́jẹ́ àmínà àsìná i gbogbo yóò tó bá wá ní orúkọ àti ìbàfẹ́ ìlẹ̀ níparí ọ̀rọ̀ ìṣe táàlì mílíbà náà i èyí tó fi kọ́ là mímọ́ rẹ̀. ترفعه إذ تعرب فالعامل نحو جرى لما هو جرى العامل Àrùfáàrùhù ìsìnkú. Kúrò lẹ̀ sí lọ́pọlọ báyìí náà. Ibori fámúrù ni àyín sùnkún ní bẹ́ẹ̀bẹ́. Áfíríkà kí ní dára jẹrẹ? Àrùfá. Àrùfáàrù ìsìnkú rí bú fáwà ọlọ́run ẹlẹ́dàá ọ̀ àtàmúgàsàlẹ̀ àfẹ́. àrùfáàhùn is kọ̀ọ̀rìnbó fàáhàn wàlẹ̀ àmìlú bí wọ́n ṣe ń ta àrẹ́dẹ̀ rẹ̀ bẹ́yẹn tí ìyẹn bí kọ́tà bẹ́ẹ̀kọ́ tó ń tó kàkàrà yẹn ní kèsì tíra nìyẹn. فارفعه إذ تعرب فها والعامل نحو جرى لما أم أني فارفعه ني هذا قد سوف جري kí ni bá ka nǹkan fún bákàlẹ̀ gbọ́dọ̀ tẹ̀lé à. ṣé òǹtẹ̀ ló máa kọ̀rẹ́ẹ̀tì ni àbí èèyàn tó ní nǹkan ló máa kọ̀rẹ́ẹ̀tì yìí. ẹ wá fẹ́ máa sẹ́kùn lórí mísíkì kí ni tẹ́tẹ́ nìkan tẹ̀lé tíra ni. mo jókòó tì yín mo ń kọ̀rẹ́ẹ̀tì pé mo tó wà mẹ́rin yìí ẹ̀ ń wíwì kúwì. أرفعه إذ تعرب فها والعامل نحو جرى لما هو جار العامل أرفعه إذ تعرب فها والعامل نحو جرى لما هو جار العامل أرفعه إذ تعرب فها والعامل إنه جرى الماء وجرى العمد ṣé ẹ rí pé kọ̀ǹpútà gbìyànjú gan ẹ̀yin lẹ̀ gbìyànjú kankan yìí ó ń gbìyànjú àwọn nǹkan kan lẹ́ẹ̀ máa rí tẹ́tùn ṣe ẹ̀yin ò táyà rárá wọ́n ní fàfáàhù mo nírọ́ fún títí tó ń rí bù tó bá fẹ́ ṣe ìrọ́bù rẹ̀ fáwọlẹ̀ àmìlù òṣìṣẹ́ ni wọ́n ń pè ní أيا فعل ماضي مبني على الكلمة أيا جرى الماء جرى ولا تبي رب لك ما تستعجي بس مبني على القدم وانا عامله يا أتعب الماء واجا كنا فاعل هذا ọ̀fun gbogbo májẹ̀mú wa lẹ̀ sì ké sórí ẹ̀ bákan náà wọ̀já kí ni ìtumọ̀ jára lìmọ́ omi sàn wọ̀já rọ̀lẹ̀ àmì ìlú òṣìṣẹ́ sòjóró àbòsí ni wọ́n ń pè ní òjóró. ìwárí mo sọ yẹn ló tún ti wá ṣẹlẹ̀ nígbà yìí ń sì tí mo ní kí ìlú fáyìn ní kọ àfúrádà rẹ̀ ẹyọ̀kan lọ́gbọ́dọ̀ jẹ́ má darẹ̀ láàmú tí ọba ti jẹ́ ẹyọ̀kan kò lè jẹ́ ni mo tọ́ fẹ́ sọ̀rọ̀ ń parí ní ṣe fáyìn wọ́n wá sọ pé wọ́n wá ṣíde lè fi àìlámà àlìjámáà àkọọ́lìhìm sára rìjà ló sáà. Ìlàmà àlìjámáà àkọọ́lìhìm sára rìjà. Wàwáhìdì fìlàmà àlìjámáà. كقولهم سار الرجال الساعة كل واحد الفعل الفعل لا يورك نسو ما للجماعة torí máa lè jàmáà yẹn nítorí kó ni wọ́n lè lọ ni kódà láti mùtánà wọ́n máa sọ pé já àrọ́jú ló ẹ̀dírí wọ́n sọ pé já àrọ̀jù láàánì ẹ̀ ń wò mí ni wọ́n kọ́ kẹ́kẹ́ lẹ́ o ó sọ pé jáàrì jáàlù wọ́n máa ṣe súre májá níbẹ̀ lè dákọ̀ fúnra yín já àrọ́jú ló ọkùnrin kan dé nígbà tó tọkùnrin méjì dé já àrọ́jú lánìí já àdẹ́ làtúwí àtìlẹ́ bẹ́ẹ̀. nígbà wọn tún pọ̀ já àrìjálù náà làtúwí. abẹ́rẹ́ bí gẹ̀ẹ́tì bẹ́ẹ̀ wọn ni wọ́n wá ìdìlì fẹ́yìlá fífín ìlú lẹ́yọ̀kan máa lè jà máa tó bá ti jẹ yọ̀kan lọ fáyìn lèyàn jẹ ọ̀kan lọ. èmi dé bàbá tẹ̀fẹ́ sọ̀rọ̀ bùrọ̀ jù lánìí kílẹ̀ pé ẹni fáyìn ló máa fọ wàhálà wọn tó wọ́n fi àlè àlè fà bẹ́ẹ̀ kọ́ ìyá mi dùn mọ́. wọn ni lè hẹ́mù sára rì já ló sáà. ìdílé wọn tó máa fi sára rì já lù àwọn èèyàn rìn àwọn ọkùnrin wọn rìn sáà fódìdí wákàtí kan wọ́n rìn fódìdí wákàtí kan. ẹ̀ẹ́dùgbọ́n lórí ní wọ́n ń tẹ̀sán ọ̀sídìí àlẹ́ yìí tá ú náhú ṣàkátì. عورتنا انشتاء وإن تشافى زد عليه التاهو نار أتت عراة من شتها ما جينا وإن تشاء أزد عليه تاء أتى مفعول به ni نار أتت عراة من شتاء àfúlù méjèèjì ṣe àwọn yìí ń tàṣà. wà á ń tàṣà fàṣẹ dáa ní. ìta àà. يخشى فسد عليه التاء له استكت عوراتنا شتاء Àfá ó ti jẹ́ tó fi fún táa ní ṣẹ́dá. Ọ̀tá kù tiẹ̀. Búblẹ̀mù nìyẹn torí pé ni wọ́n fi sọ pé gbogbo ìgbà kí ìgbà téèyàn bá ti ṣe bídí àsúnà kan máa sọ ni. Ọlọ́ fi ṣẹ́dá síbi tí ò sí, ibi tó ní ṣẹ́dá ọ̀pọ̀lọgbà ṣì ń yẹnu ní sábà bọ́ wà sí sí káhá lórí bó ti fúyẹ̀ rẹ̀ ọ̀rọ̀ tù náà ṣì káhá lórí pé tàyà ò fún fúnà tó a ọ̀rọ̀ tù náà ṣì káhá. Ọ̀nà àyìntẹ́sà bá wù ẹ̀ kò sí tàlẹ́ ìkáhá fíìn lè ta ní kó ṣe é lọ́kẹ́ ìwọ́ fi káàkùn. bí àpẹẹrẹ iṣẹ́ kàti ọ̀rọ̀ tùnà àwọn arìn òhónú wa ń pariwo àṣìká ọ̀yẹ́ àti ní wọ́n máa wọ́sọ wọn ọ̀gbọ́ wọ́n padà ń pariwo kí ni ọ̀yẹ́ òtútù ọmọ ẹ̀yìn pé o lè sọ ibi tó sọ pé já àrìjálù yẹn o lè sọ pé já àrìjálù ọ̀yẹ́ àti báyìí ọ̀fàlà báyìí. níbi já àrìjálù yẹn ọwọ́ àfihàn ọwọ́ akọ̀ já àrìjálọ́nù àti kúrúkú bẹ́ẹ̀ ní tọ́lá ti wí já àrìjálọ́nù bí sọ́dọ̀ pé já àrìjálọ́nù ọ̀rọ̀ àfọ̀nà láì pé ọ́ já àrìjálọ́nù sọ fàdó bẹ́ẹ̀ subhanakallahumma bihamdik. أشهد الله إله إلا أنت أستغفرك وأتوب إليك